أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله adá ọpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn jàmá tí ó bá rí bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá nínú ọlá ńlá rẹ̀ gbogbo àwọn tafsir eléyìí tí a ń ṣe àlàyé fúnra wa ọlọ́jọ́ tó lò fún wa láyé àtijọ́ ìlú ìyáàmà ọlọ́run kó má ṣe ní ìbàlẹ́jọ́ ogbó fún wa Ramadan ó pín sí mẹ́ta lénìí ó di mẹ́wàá léyìí tó túmọ̀ sí wípé tá a bá ti ṣe ìfitọ́rù tán lénìí ìdá kan nínú mẹ́ta ó ti lọ ó wáyé kálukú wa ká gbìyànjú ibo la bá ti láwà kùránì wa dé láàrin ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ àwọn àsìkáàrù wa ibo la ṣe dé àwọn ìjọsìn wa lọ́sàn-án àti lóru ibo ló dé ìdá méjì tó tó kù a lè fi lépa bá nínú àwọn nǹkan tó ti bọ́ mọ́ wa lọ́wọ́ kọ́lọ̀ ọba àlejò ọlá kó jẹ́ ẹ̀ ṣe nínú ìdá méjì tó kù òrùlà ìlàtúlọ̀ kọ́dé kọlọ̀ jẹ́ ká ṣe òǹgẹ́ rẹ ọlá aláhùn àwọn aláfọwọ́ta ìlàtúlọ̀ ìlàtúlọ̀ ọ̀dì náà ibi tí a dé nínú àwọn mọ̀kọ̀dìmáàtì àwọn ọ̀rọ̀ ti síwájú eléyìí tí àwọn àfáà tí wọ́n ń sàlàyé rẹ̀ fún wa nípa tó yẹ ká gbọ́yé nípa tẹ̀síìrì òun náà ni àwọn tí wọ́n bitafsir mina sọ̀hábà àwọn tó jásí pé tá a bá ń sọ̀rọ̀ bá a fẹ́ tú alukur'an ó ṣe ò ṣe á rí pé tá a bá ìka àyà kìíní àyà kejì àyà kẹta tá a bá ìmọ̀ tú àyà mẹ́rin márùn-ún mẹ́wàá nínú alukur'an kò sí ká mọ̀ ní tafsir yóò àáfàá wa nínú àwọn sàbí ọ̀sọ̀ báyìí àwọn tá a wá ní gbajúmọ̀ ní tefsir pẹ̀lú ìtumọ̀ alukoran nínú àwọn sàbẹ́ àwọn náà tó ní àwọn ọmọ ilé àwọn náà ṣe kí ni wọ́n tó ní àwọn ọmọ a tó bọ́ sí orí àwọn ọmọ kéwú wọn nígbà tó bá yá bàbá sọ́lẹ̀ àlùfẹ́mìn nínú mọ̀kọ́dímọ̀ tefsir wọn tefsir jama'a tó nínà sọ̀hábà wọ́n nínú àwọn sàábé àwọn kan wọ́n gbajúmọ̀ pẹ̀lú tefsir àwọn kan nínú wọn wọ́n gbajúmọ̀ pẹ̀lú tefsir ó ní tákàrọ̀ Suyuti minhum ìmáàmù Suyuti ọ̀kan nínú àwọn àfáà ńlá nínú Islam alẹ́ rahmatullah kọ́nà ọkọ́bá ní kẹ́ ìmáàmù Sàyúbí ìmáàmù Sàyúbí àwọn náà wá ń sàlàyé wọ́n ní àwọn tírà tó pọ̀ tí wọ́n kọ nípa tafsir kódà wọ́n tó ní odidi tírà asbábù nùzúl asbábù ànùzúl àwọn àbí tọ́lọ́ àbáwọn áyà kankalẹ̀ nínú Al-Qur'an bàbá sùúrù tí wọ́n ṣe kí ni wọ́n tó ní wọn bàbá wọn ṣàlàyé pé nínú wọn òun ni àlòkùnláfà àlárúbà nínú àwọn tí wọ́n dákọ òun làwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn wọn àlọ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam Abubakar onímọ̀ tafsir Umar onímọ̀ tafsir Uthman onímọ̀ tafsir àti ọmọ àbí tọ́lì radiyallahu bàbá wa ń sàlàyé pé illa anna riwaya ani thalathatil awwalin lam takun kathira lè ṣe gáàlì bil khilafa ṣùgbọ́n àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a dákọ̀ yìí láyé Abubakri ọdún méjì àti bí oṣù mélòó tó rò níjọba àlámọ̀rí ẹ̀sìn àlámọ̀rí khilafa ìdarí inú òòlù òun náà fi mójútó bákan náà ni àfáà wa Umar àti Usman ṣe àtúnwárí atúrí nínú àwọn àfáà tí wọ́n tún sọ àwọn nǹkan míì òun bàbá sọ́rí fèmí ló wá ń gbé wa ìwé àwọn kan ti ẹ̀ sọ pé kílátìlẹ̀ hájà ìlànàkìlì fi dhalika lè kẹ́sẹ́rọ́tìlẹ̀ àlèmí náà lè tẹ̀sí nígbà táwọn bá kiri wà láyé tí wọ́n rù wà láyé tí Usman rù wà láyé àwọn àfáà pọ̀ nínú àwọn sàbí sọ̀rọ̀ tá àfáà bá pọ̀ àwọn tó bá jẹ́ àgbà àfà àmọ̀ pé àwọn tó bí sí Abubakar òun ni ọ̀dà rí ìlú opó ọkọ̀ ẹnìkan kú òun wọn wà bá ẹnìkan ibi ń pàápọ̀ ló jẹjẹ Abubakar ni ẹnìkan wàhálà kan ṣe Khalifa àwọn ọlọ́ba president gbogbo mùsùlùmí so àwọn èèyàn bẹ̀rẹ̀ láti lórí ẹ̀mọ́ ìjàdá Khalifa láwọn ẹjá lọ́mọ bí àwọn sàbẹ́ bí Ibn Abbas bí Abu Hurairah àwọn tó nímọ̀ pọ̀ lásìkò kò fẹ́ kan nídìí kan dáhùn láàmú ìlú já sí pé ọ̀rọ̀ tí wọ́n gbà wá lọ́dọ̀ tí wọ́n kéré kìí ṣe pé wọ́n ní màá yẹ ṣùgbọ́n àfa àwọn àlì ọ̀rọ̀ tí wọ́n gbà wá lọ́dọ̀ ti ẹ̀ pọ̀ torí gbà tó wọ́n fi jẹ kàlífà àwọn èèyàn ti fẹ́ẹ̀ kú tán kódà táà bá gbàgbé èèyàn 70 nínú àwọn ìfà nínú àwọn táàkùnrin àdéṣòrí òun wọn pa ó wà nínú nǹkan tó jẹ́ kí wọ́n tètè kó kùránì jọ kọ́mọ̀jẹ̀ pé gbogbo àwọn tí kùránì ń bẹ lọ́pọ̀lọ́ wọn wọ́n ti pa wọn tán bàbá tó wá ń sàlàyé pé nínú àwọn tó tún gbajúmọ̀ pẹ̀lú tafsir nínú àwọn sàhábà òun ni abdullahi ibn masoud àfáàwà abdullahi ibn masoud wà abdullahi ibn abbas àti àfáàwà abdullahi ibn abbas bàbá níṣẹ́ ráwọn méjèèjì àwọn náà tó jiná ní tafsir débi pé masala kan bẹ al-allama ibn kathir rahimahullah nínú muqaddima tafsiri tiwọn tààkà ọ̀rọ̀ bí ẹ̀jáde mẹ́jọ ní iná bàbá ibn kathir àwọn tó rọ̀ mẹ́wàá débi wípé àwọn àfáà wa ń fà láàrin ara wọn ta ló mọ tafsiri jù nínú Ibn Abbas àti Ibn Mas'ud àwọn méjèèjì náà wọ́n mọ̀ fọ́ lórí wọ́n mọ̀ tẹ̀síìrì débi pé láàrin àwọn ọmọ ṣùgbọ́n àfà fàpẹta lọ́mọ jù torí pé Ibn Abbas wọ́n wọ́n lọ ọkọ̀ tán máa ń pè é pé eléyìí ní kíní ohun tàbí lọ́dọ̀ à ìtumọ̀ kùránì lẹ́gbẹ̀ẹ́ òun lẹ́tọ́ mọ̀ kùránì ìtumọ̀ adẹ̀tún rí áfà látọ̀dọ̀ Ibn Mas'ud tó mọ̀ fọ́lọ́n sẹlẹ̀rì tó mọ̀ bá gbọ́ pé ẹnìkan tó ń bẹ tó nímọ̀ Kùránì jù lọ òun lọ́gbọ́ tán kódà bó ṣe kó wọn ọta dúkìá òun kó lè fi ra kan gbọ́rọ̀ yìí Ibn Abbas wọ́n lòun gan lọ́mọ Kùránì tó pé náà ṣe máa ń pè ní kí ni o habulu umma àbí ṣubú ìlú umma eléyìí gan ni onímọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹni tó já sí pé òun ni kíni o òun ni tààdá tí wọ́n fi kọ ìmọ̀ níbi tí màá rẹ̀ pọ̀ jù onímọ̀ lọ́pọ̀lọpọ̀ ni Ibn Mas'ud wá sọ pé tóun bá tún mọ̀ pé nìkan ń bẹ tọmọkùnrin àníjù ń lọ òun ọ̀nà ọba oúntọ̀ wà láwọ́ àbúwà kódà tó bá nílò kó wọn ra bóòlù ìwọ́n ra bóòlù àwọn àfáà wá sàlàyé wọ́n ní tá a bá wò wà lọ́rọ̀ àyà èyí tó súnmọ́ jù ní pé Abbas ni ló fẹ́ mọ̀tọ̀ sí ìrìjù ṣùgbọ́n ibùdó mọ̀sánrùd atúrírí wà áyà mi sórí tó rọ̀ mọ̀kúrà nípò bóò la ṣe ń ka Qur'an ìmàkánú bóò la ṣe ń tú Qur'an ìmàkánú bóò la ṣe máa ń ṣàlàyé lóga tó wà ní Qur'an ìmàkánú ìrìnrọ́bùlù Qur'an sáà lè wọ́n ibi ìfátíà sáà lè wọ́bì ndómọ̀ sáà lè wọ́bì kẹsọ̀rọ̀ ìmàkánjú àwọn arí odidi rìwá ayé àlátọ́dọ̀ àdúgbòsọ̀rọ̀ láàrín sọ́nà pé máa ń sọ̀rọ̀ anyakọrọ alukọ̀án gọ́gbọ́n kàmá ń zìn fáliyakọrọ àwọn aláàkìrọ̀ àti ilẹ̀ o àdúgbòsọ̀rọ̀ láàrín sọ́nà ó lè tó bá gẹ́gẹ́ bọ́ọ̀nà ọ̀sẹ̀ kọ́yà máa kà gẹ́gẹ́ bí Abdullahi ibn Mas'ud òun náà máa ń pè ní o ibùdó lórí kọ́ máa kà bí Abdullahi ọmọ Mas'ud ó sì máa ń kà atúndí àdíf níbi tí àwọn sallallahu alaihi wasallam tó ti pé Abdullahi ọmọ Mas'ud pé kọ́ wá ka Kùránì fún kó wá ka nígbà tó wá débi ayé 111 فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ابن مسعود دعني باي أنا بيسأل الله حسبه حسبه حسبه أنا بقول wọ́n ní fa ìdá àìná ìtẹ̀bìrì fa ojú àdàbí sọ́lọ̀lá àdàsọ́lá méjèèjì ó ń da méjé lẹ́nu tánà bí sọ̀kọ́ tánúkà kùránì fún ọjọ́ náà ibi ọ̀sán àwọn kan náà fà níbi ajẹ́ pé níbi kìrọ́ à Ibn Mas'ud lọ́gbà ṣùgbọ́n wọn náà jẹ náà pọ̀ nínú kíni o tafsir ṣùgbọ́n bí tafsir ta lọ́gbà o Ibn Abbas wà kọ́ọ̀lá bilax báàgì lọ́gbà náà àwọn kan nínú àwọn onímọ̀ lọ́sọ̀dà kejì wọn ní Ibn Mas'ud ló ṣe kíni ní àwọn méjèèjì náà ma tẹ̀sí tí wọ́n sì mọ̀ jinlẹ̀ ọ̀rọ̀ bá nínú ọmọ bàbá sọ́lẹ̀ àdùnfẹ́ mi wọ́n wá nípé nínú àwọn sàábẹ́ yìí káàtì ẹ̀mú ìtàn àwọn mẹ́ta péré wá àwọn mélòó wọ́n mú ìtàn àfọ́ àwọn alìyí ọmọ àbítọ́ wa wọ́n wa wọ́n sì mú tọ́ ọba wò ní ìsìn wọn àfẹ́ kan mọ́ta àbúbá kí fún wọn odidi ìwé ńlá ni gbogbo àwọn sàbẹ̀ yòókù iná odidi ìwé ńlá ni bàbá wa ọ̀rọ̀ aṣọ aláìsí ìgbà àwọn èèyàn yìí ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké lè mú kà jáde torí ṣe ọlọ́ka ọ̀rọ̀ ọ̀tàkọ́ sí ìlà ṣùgbọ́n ká fi mọ̀ àfáàwọ̀ àtọ́lẹ́wọ̀n Abbas ó ń sọ nípa àfáàwọ̀ Ali sọ bá ní àbúlẹ̀ ìbúnà Abbas ní àwọn tafsir ṣùgbọ́n ìbúnà Abbas ọmọ èké ni nígbàtà nàbí sallallahu alaihi wasallam tí ó ọmọ ọdún mẹ́tàlá lọ́wọ́ ọdẹ ti mọ̀ kí kúmọ̀rù a máa ń mú láàrin àwọn sàbí àgbàlagbà sọ̀rọ̀ bí nìsín ọmọ akéwú tó bá ń sọ̀rọ̀ àfáà rẹ̀ pé àfáà wa mọ̀ kéwú owó tìmọ̀ ọmọ akéwú yẹn náà ó ti bàbá àfà yẹn lóòótọ́ ọmọ fẹ́kù ó ní sẹ́rí ìdájá àná asabat an àlejì lam náà bèbè ó ní ẹjẹ́ kí n sọ̀rọ̀ fún yín o tí ìró kan tó fẹsẹ̀ rin ilẹ̀ bá ti dé bá wa látọ̀dọ̀ alif a ní gúnríkù ń lọ síbi nǹkan mi tọ́lá sọ wípé áyà tó tún wà yìí ta ló tu báyẹn alì ni à ah, samuel ọ̀tọ̀rọ̀ ó ní tálíbé lè sọ̀rọ̀ kan fáwọn báyìí yóò rìnlẹ̀ lẹ́mí àwọn àwọn òsì ní ẹ̀kún rí kúrò níbi kíní o kúrò níbi nǹkan yẹn wọ́n tó gbà wá nípa wípé anna òkọ̀ wọ́n ní Ibn Abbas tó sọ̀rọ̀ mí ó ní sẹ́ rí máa kọ́sù ní tafsir al-Qur'an fa'an aliyu náà ló tọrọ fa'an sórí Ibn Abbas àáfàá rẹ̀ arọ ọdụ àwọn tó ti kọ́ tẹ̀fsíìrì òun ni Ali wà ó wá ń sọ wípé ṣé ẹ rí tóun bẹ́ẹ̀ lè gbà wá nínú ìtumọ̀ Kùránì fàánì àlì yé bọ́nà àbí ó ní ọ̀dọ̀ Ali ọmọ àbí tọ́ọ̀lì òun ló ṣe kí ni òun ti gbà wá definitely tá a bá padà sọ tẹ̀fsíìrì Ibn Abbas líǹkì rẹ̀ ta ni o àlìyú bọ́nà ẹjá bó sórí àfáwà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu kí ni ó jẹ́ àmà máa fa tafsiri tiẹ̀ náà jẹ́ náà ẹjá bó kó sórí wọ́n láàfáàrọ̀ Abdullahi ibn Mas'ud ó ní wallahi alladhi la ilaha ghayruhu ma unzilat suratun min kitabillahi illa wa ana a'lamu ayna nazalat ó ní mo fọ ọlọ́run tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ìbúra ọlọ́run tọ́já sí pé kọ̀yẹ ká máa tún sin ẹlòmíì àfòun ọlọ́run tẹ́nìkan kan ò lẹ́tọ̀ọ́ síjọsìn àfòun nìkan ó ti ṣẹlẹ́rìí ìbúra súrà kan ò ní sọ̀kalẹ̀ nínú kùránì àyàfi kó já sí pé ana alamu aina nazalat mo wà láì ọdá mi lójú ibo ló ti sọ̀kalẹ̀ màá ṣáyà uh, kiri ni àmọ́ kàláwa ṣe uh, ọmọdé náà ni ṣe lè àgbógun uh, bá dìrì ni eléyìí tọ́ ìfù ni ó ní kò sáyà náà bí súra wà láwọn sì láti àyà tó ní kìtà bìlẹ̀ ìláwà náà aláwọ̀ tí wọ́n lọ́sàrà kò dẹ̀ sí àyà kan ní Kùránì àfikọ́já sí pé kí n mọ ta lọ lọ́hùn sọ kalẹ̀ lórí mú àwọn sàbẹ́ sọ ọ̀gbẹ́ni sì jẹ́ kí fún ọlápẹ̀rẹ ọlọ́run ní àbáṣà ńlá á ń jà wà máa yùdẹ̀rí kàlà aláwúyà zaka áwúyà zakaru fàtàǹfààwò dékìrọ sàbí kan bẹ láyé ànábì sallallahu alaihi wasallam afọ́jú abdullahi bọ́n umimọ̀tú abdullahi bọ́n umimọ̀tú rọ́jùlùn ààrùn rọ́jùlùn afọ́jú òun lọ́lọ́ tó kọ́ sórí arákùnrin yẹn kéèdè mùsùlùmí náà ó wá fẹ́ ṣàṣìlá tàbí sallallahu alaihi wasallam ó lè bá àwọn sàábé àbí àwọn kèfèrè lálá àwọn sọ̀rọ̀ àdínì Quraysh àwọn àbàyàkókò nàkí àwọn tọ́ọ̀gì nínú àwọn fèéṣì tó ń bá wọn sọ̀rọ̀ òun ti àwọn òpítà wọn lè bí àwọn èèyàn bíi Jonathan bí Ọbásanjọ́ kálọ ọmọ ìsìláàmù òun òpítà wọn gbà ìsìláàmù àwọn èèyàn yìí tóbi àwọn tí ó gbà ìsìláàmù náà lè ṣe kí ni o owó lè pọ̀ sí sọ ọgbọ́n ní sí láàárọ̀ tí wọ́n ní pé ní asọ́rọ̀ ìtẹ́lẹ̀ ní nàìjíríà èèyàn díẹ̀ lọ wọ́n kí o àti mùsùlùmí pọ̀ nù wọn nígbà buhari wá di president wọ́n bẹ̀rẹ̀ sí ní kí jimela sọ̀rọ̀ kìlátánù tẹ́lẹ̀ national mosque làbújá làwọn former president wájẹ́ muslim di wọ́n kí o buhari wá rò pé ó dọ̀ wọ́n ti máa pọ̀ jù tóun bá ń lọ àìmọye ọ̀rọ̀ ni wọ́n block and it's a very good thinking bó ṣe yẹ káwọn olórí ọmọ ronú náà tí ó mọ̀ fànira bọ́mọ ẹ̀yìn gómìnà ń lọ ó sì adìgbé ní next thirty minutes àwa tá a jọ mọ̀ rò ẹni tọ́já sí pọ́ dákú tán rọ̀ṣẹ̀ lọ sí tukó kúnú mọ́tò torí gómìnà ń lọ gómìnà èèyàn ẹni tọ́já kú èèyàn wọ́n wá bẹ̀rẹ̀ ẹ̀rọ jímọ̀ wọ́n ní láti last week fígbà àdìgbé dé ìjọba tó ti di pé àwọn ẹ̀rí pé pẹ́sidẹ́ǹtì náà gé o kálukú tí ò lè fara hàn pé mùsùlùmí lòun gba Jonathan nǹkan mọ́ gbàṣẹ́ lọ́wọ́ àwọn ọba di pé kí ni owó wọn náà bá tó gbà wọn tí máa wọṣọ Niger Delta tẹ́lẹ̀ wọ́n bá ń wọ aṣọ aṣọ bàbárí ní aṣọ Haúsá gbogbo ẹni èdè fìlà wọ́n bá ṣe kí ni o wọ́n bá ń gé fìlà kí ni Jonathan ọba ìsìláàmù lọ́la àìmọye àwọn ẹyẹ ọ̀nà ọba kírun kọ́básanjọ́ ọba ìsìláàmù àwọn tí ó ọ̀tà àwọn olóòtú máa kírun. I'm telling you ọwọ́ wípé anábì ń báwọn ẹni ńlá sọ̀rọ̀ ọba gbójú kó lọ́dọ̀ afọ́jú yàrá afọ́jú yẹn rèé àṣeyí ó wúlò tó pọ̀ fún ìsìláàmù ju àwọn olówó lọ òun àbúlá ìmọ̀ràn tó ọlọ́run á fi bá nàbí bèbè ìyẹn ṣe bẹ́ẹ̀ ọba ti ẹ̀gbọ́n táwọn èèyàn fẹ́ sọ sí wáàsí fún òun náà àlọ́bí wa padà sí wáàsí fún ọdẹ́gbà islam sọ ọmọ tó ṣẹlẹ̀ sàfọ́jú rẹ̀ jẹ́ kí n sọ méjì rẹ̀ fún alákọ̀ọ́kọ́ tó bá ti wá lọ ja àwọn ẹ̀sìn jihad òun ní ọ̀rọ̀ ajẹ ìmáàmù fáwọn obìnrin sọ ọ̀pọ̀ wọn ò rí ìran afọ́jú ni lẹ́yìn káwọn ẹgbẹ́ ìmáàmù wa ìrántí tó kò burú rẹ̀ kódà báwọn obìnrin bọ́ sí júlẹ̀ kò lójú wọn só ti yé nìsín òun ni ọ̀rọ̀ àkírun fáwọn obìnrin àtàwọn ọkùnrin tó bá kù ní olùmọ̀jì náà ẹlẹ́kejì ń bọ̀ wá yá inú rẹ̀ wà dùn ó jẹ́ kẹ́jẹ́ pé yíba lọ sí jihadi ẹwà fi èmi ilẹ̀ afọ́jú èmi náà fẹ́ kúkú ṣe ìdí sọ kẹ́mì àti àwọn fẹ́ kú ṣùgbọ́n òun fẹ́ kúkú ṣe ìdí ojú ogun náà pàṣẹ afọ́jú ojú ogun tó padà lọ tóun náà ti lọ ja jihad ìgbọ̀nà tó pa ó wá wúlò fún Islam ju ta ní lọ àwọn olórí ojú orí tó wọ́n Islam abúlé ìfún mọ̀sùlùmí wọ́n sọ pé táyà kan bá sọ̀kalẹ̀ kò sáyà náà ló kùrá ní òun ọ̀rùn sọ pé eléyìí torí abúlé ìfún mọ̀tòmí eléyìí torí ìyàwó asọ̀rọ̀ eléyìí torí ìyàwó aisha ni eléyìí torí àbúbákiri ni kò sí ètò ìlọrin rẹ̀ ó ní wà láwọn alámù áhádán tí ìgbé ilé lọ ọmọ ẹnìkan àlàmà mi ní ìbìkítà bìláì tó nímọ̀ kùránì jù mí lọ tẹ̀blúkù ibi làrọ̀kí tù ilé tó sì jásí pẹ́ ni làkùnmí lè ṣe é kù lọ́dọ̀ rẹ̀ máa wà kàn máa gùn làkùnmí lọ ọba láti lọ gbá kí ni o kò sí ajẹ́kọ̀ọ́ náà kọ́ àáfàá ńlá ẹlẹ́kẹta ibẹ̀ láti gbélé pẹ̀lú ọ̀dọ́ wọn òun là ń fà wá Abdullahi bin Abbas Abdullahi bin Abbas so olóhùn ọ̀rọ̀ méjì làwọn àbá àṣọ àwọn kọlọ́mọ ọdún mẹ́tàlá ló wà níjọ́tà nàbí sallallahu alaihi wasallam tí ó wù àwọn kọlọ́mọ 16 ṣùgbọ́n ètò rẹ̀ ní pé ọmọ ọdún mẹ́tàlá òun ló wà bóòlù ó ṣe wá nímọ̀ tẹ̀síìrì àtàwọn ọmọ mi sórí Ibn Abbas èèmọ̀ ni o afọ́jú ni o ó padà kún àbí láfọ́jú ó padà fọ́jú sọ wá níbi tó nímọ̀ dé ìmọ̀ hadith ìmọ̀ fíkìrù ìmọ̀ tawhid ìmọ̀ lóga àrọ̀bíyà ìmọ̀ tààrí ìmọ̀ gbogbo mọ̀lọ́fẹ́ mọ̀ sọ ọmọ tọ́fà láìtì rẹ̀ lónìí ìwọ́n tó ọjọ́ ọmọ ilé kéwú ìwọ́n tó ọjọ́ ọmọ skul tọ́ máa ń ṣe gànàgànà sáwọn tí sàárẹ̀ tẹ́mi rẹ̀ ga sáwọn tí sàárẹ̀ tẹ́mi rẹ̀ ga sáwọn stars olùmọ́ni màbí abúlé ibùdó àbáṣ tọ́ ọ bá ti wá fẹ́ ní màmá owó tó wọn ló sórí Abdullahi ibn Abbas ó jẹ́ bí fámìlì fún yàwá Maimuna Maimuna ló jẹ́ àbúrò ya ibn Abbas ibn Abbas tó wá jẹ́ ọmọ ọ́nkù fánàbí al-Abbas ó máa ń sọlé ànàbí a máa sọ yàrá ìyá wa Maimuna sọ ọmọ kábùrò mọ́ni rẹ̀ kọ́ lọlé ọkọ̀ sọ olùlọ́sọ̀rẹ̀ jama kí ni tí ó wà padà ṣẹlẹ̀ tó bá ti wá sọ̀dọ̀ ànábì bá ń sọ̀rọ̀ láàrin ọ̀sánlá ó lẹ́kọ̀ọ́ kódà bí wọ ibi tí mi ìgọ́dẹ nínú èèyàn wọn lé kí ọmọ sùkúù dádì rẹ̀ ní ọkọ̀ kí láàárọ̀ èyí sọ wọn gidi báyẹn tó bá ti jí láàárọ̀ dádì ní sàlámù alẹ́kùn mọ́mì ní sàlámù alẹ́kùn wọn tó láyé káàárọ̀ ó lè sọ yorùbá lẹ́yìn ìgbà náà ó ti fẹ́ máa sọ ó ti fẹ́ máa sọ tí dádì ẹ bá ọyẹ pọ́ sáré lọ bomi àgbò fún wọn ni dáàdì mi fẹ́ tọ̀ ni sẹ́fẹ́ sàlùwàlà ni ẹjẹ́ ń bá yín bomi bó ṣe yẹ kọ́ ọmọ ṣe nìyẹn mọ́mí mi sẹ́fẹ́ bomi sínú àgbé ni ẹjẹ́ ń bá yín bù ustaz sẹ́fẹ́ bomi sínú àgbé ni ẹjẹ́ ń bá yín bù bọ́mọ ilé ìkéwò ní ṣe máa ṣe nìyẹn yóò wà bá nàbí sọ́mọ láàrin sálà yóò bá bomi nù àgbé yóò bá fọ pákó yóò tó wá bá spread the prayer ìdẹ́ẹ̀kírun ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ ó rí tíṣà rẹ̀ gan ọ̀tọ̀ ọwá nínú àkùsáṣọ ẹnu wa ọ̀dà filẹ̀ ọmọ kò ti wà mọ́lé tíṣà rẹ̀ ń bọ̀ ó gbé báàgì dání ẹ̀rọ apamọ̀ bá kan dánù tó ọ̀bẹ́ tó bá ṣe dáadáa sí kò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ sáwọn olùkọ́ rẹ̀ ṣé wọ́n ṣe pé fún ọ kí wọ́n ṣe fún ọ wọ́n ṣàdúrà ọ̀kan nínú àwọn ajọ́ yìí ó wá ṣe dáadáa púpọ̀ sí àdébùwà Muhammad sallallahu alaihi wasallam anabi wa ṣàdúrà fún ó ní wọ ọlọ ọlọ́run ìrẹ ọlọ ìrẹ ọlọ ọlọ fàkíyù fìdí ibn abbas bá ní fọlá kò yẹ ẹsìn jẹkọ ní màá fi kíw wà á nímú tàwílà ìmọ̀ tafsir àtàwílù ìmọ̀lá àtafsir bí wọ́n ṣe ń túmọ̀ kùránì ọlọ́run bá fi mọ́ ọ ọlọ́run dẹ̀ kí ni ọlọ́run bá fi mọ́ ọ. Umar bin Khattab a máa mú Ibn Abbas láàrin àwọn sàábí àgbà irú ẹ̀ níjọ́ tó mú lọ pé kí lẹ́yìn sàábí ìfẹ́ sọ nípa ìsájà wọ́n wá ń tu ìsájà lọ́sùn láìpẹ̀lú fátìmù ọ̀rọ̀ ẹ̀ta lọ́sà kálukú wọ́n sàtú ó ní Ibn Abbas mọ́dà tẹ̀kùn fi àbí ìṣòwò kí lọ fẹ́ sọ ọ́n pasúmà yìí ó ní sẹ́ẹ̀rí ìsájà ikú ànábì lọ́lọ́wọ́ bá fi sọ ìdájà ànásùn láìpẹ̀lú fátìmù ànásẹ́ ti dé ìbárànṣẹ́ ti dé ẹ̀sìn ti pé ànàbí òkú àwọn èèyàn ma wá gbà sílá súrátù násìrù ìsáájà òun ni súrà tọ́lọ́n sọ kalẹ̀ lódìdí lẹ́yìn rẹ̀ ọlọ́run sọ fún kalẹ̀ àyàfi àyà ààyè ẹ̀yọ kan súrátù ìbárànwà wà tẹ́kù ìyọ́mọ́ tó ń jà lónà fún ìlọ àfáàwà àtọ́ atọ onye akọ́rọ̀mì májírísì ibn abbas na kí a ń wà áàrọ̀mà haṣíà ó ní mi ò rí ìjókòó kan láyé tó mú àpọ̀lé dání táwọn èèyàn máa ń pọ́n lé tó tó ìjókòó ibn abbas ní fíkíwù ní kásàlàyé àgbòyé ẹ̀sìn ní ìpayà عنده وأصحاب القرآن عنده وأصحاب الشعر عنده ó láwọn tó máa fíkìú tó fẹ́ kọ́ fíkìú tó bá fẹ́ kọ́ ìgbówó ti lọ́kọ́ ọ̀rọ̀ Ibn Abbas àwọn tó fẹ́ kọ́ Kùránì wọ́n lọ kọ́ lọ́dọ̀ ta ni Ibn Abbas àwọn tó fẹ́ kọ́ àwọn poems àwọn onílọ́dọ́wọ́ tá a máa ń kọ́ yẹn tínú rẹ̀ máa ń dùn tọ́lá ti ń kọ́ nílé kéwú àwọn sàbí máa ń kọ́ lọ́dọ̀ Ibn Abbas ó ní gbogbo rẹ̀ Ibnu Abbas wá di ilé ìmọ̀tọ̀fẹ́ tó gbáyé tí wọ́n lọ kọ́ ìrànlọ́wọ́ ọlọ́pàá ní kẹ́kọ̀ọ́ gbogbo àwọn sàábé ní ṣókí a focus lórí sàábé mẹ́ta Ali ibn Abi Talib Abdullahi ibn Mas'ud Abdullahi ibn Abbas ọ̀gá ni wọ́n nínú ọká tú tafsir nínú àwọn sàábé àwọn sàábé mi ìtọ́pọ̀ lọ́wọ́ táàmù rí ọ̀rọ̀ tiwọn náà